ọba tí ó fẹ́ wa kò dàsìkò yìí. tó wù àti ìyá kùsì ẹ̀ èyí àtọ̀lọ̀ ọlọ́kùnmọ̀ bá mẹ́bọ̀ Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtọ̀ sàbẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ ti jáde jáde òkèlè ẹ̀yọ́ ti ọlọ́ àkòrí ọ̀rọ̀ wa lórí wípé àlùjọ́nà tẹ́lẹ̀ àti ń dààmú táwọn wà wà nítorí ẹ̀ ó tó sọ pé kílẹ̀ ń dààmú sí gan kásọ̀ pálí jẹ́nẹ̀rì kílẹ̀ ń wá kásọ̀ pálí jẹ́nẹ̀rì torí kíni torí ìdára bẹ̀ torí kíni torí ìtẹ̀mí ayé ìtẹ̀mí ibẹ̀ tí òwò pin ẹ̀yẹ́ ń ṣe ọlọ́run wàlẹ̀ ájìlá àmọ́ fà á torí ẹ̀ làbí ń ṣe wàhálà ẹni tí ń gbàlẹ̀ ń gbàlẹ̀ ẹni tí ń kírun ń kírun ẹni tí ń yọ bàkà ń yọ bàkà ẹni tí ń lọ hajj ń lọ hajj kódà àwọn èèyàn fẹ́ ni wọ́n bí ìdòdò tó kàn fọ́lẹ̀ jẹ́lẹ̀ ẹ̀yọ́ sọ̀rọ̀ wà fọ́sù wọ̀ gbàdà oríire àṣeyọrí ìdùnnú dáná àtàkùnyà kò tí ilé ti kúnyà ìlà ní ìdòkò ìhà a ní kíyà báyìí títí tí wọ́n tún fún nígbà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún pọ̀ àdìjẹ́lẹ̀ ẹ̀yọ́ sọ̀rọ̀ torí kíni wàyí ẹ̀dá àrùn kọ́lẹ̀jì n'ile ilé ìgbà gbogbo eré ata wà lórí ilẹ̀ temporary site ni mo èmi mo ní èmi mo ra sí ọ̀pọ̀ rẹ̀ ẹ̀dá àmọ̀ sí temporary site ni kódà kan níbi tó temporary bàbá kú kan àmọ́ ó tún èyàn sọ pé tí ó lò àti gbogbo tí ń bẹ̀nu ẹ̀ ẹ̀yẹ ń sọ lọ báwo jẹ́ si sí pẹ̀lú wa ìyẹn ti ṣe tí ìsìn náà wá ìwà sẹ́kù sálùjẹ́ náà ẹ̀yẹ ló ṣe yìí náà muslim ti sọ yìí àfa muslim ó kọjá lè fún anu tíra rẹ̀ sọ yìí ó bá sẹ́kù látẹnu àbọ̀ ó sọ pé kí fún bá ọlọ́run ni mo fáwọn ẹrú mi kí ni ẹrú mi ìyẹn ni tọ́lọ̀ máa ń sọ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ wàá wúláyé mu wà ṣìdù ó làwọn olùmọ̀ lọ́hùn lọ́kàn ṣoṣo àwọn olùtẹ̀lé ọlọ́run àtòṣiṣẹ́ rẹ̀ àwọn olùṣiṣẹ́ àwọn olùtẹ̀lé ayé wọn bọ́lọ̀ àtòṣiṣẹ́ rẹ̀ ṣe fẹ́ ẹ̀yẹ rúṣì ọlọ́run tó gbọ́dọ̀ ń sọ ìtumọ̀ àbẹ́sì yẹn منها ما تشتري أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم لكم فيها واليوم الدنيا توا ما تشتري بكم تموا يعني كده ولا يكتب ọkà kan tó rò ó ti dọ́dọ̀ rẹ̀. wàlákùn fi wọ́n kọ́ lọ́kọ̀ àwọn àti wọ plẹ́ẹ̀nì rí àbáwọ̀ta lòkè òkun àbíjọ́ àwọn àlọ́ òtẹ́ẹ̀lì tó tóbi púpọ̀ wọ́n ní make your request the market put before you some content of the request and all whatever food they have in their in their in their hotel upon that when you now make some certain request they will tell no it's not available. wọ́n ní èsì níbo nínú ilé ìtura ààyè ìgbádùn tó ga jù lórílẹ̀ ayé irú èsì láti jẹ́ náà wàlẹ́kùn fi hà máa tẹ̀síà just call make a request. láti lè rè ní. ọba rẹ̀rà wọ́n ṣùkúrú ìjàlá jàlá ìlú bẹ́ẹ̀ ni wọ́n bá dúpẹ́ wọ́n bá ní ọba tó tóbi àmọ́ wà jàlá ilẹ̀ lọ́kọ́ tó lọ́wọ́ àlìyá eléyìí lè wọ́n bá kẹ́kẹ́ tóbi alẹ́ yóò dù kúlọ̀ mùsùlùmí kúlọ̀ mùsùlùmí ìdúnyà òun ló gbọdọ̀ jẹ́ òun gbà wá pé kí ló dé ń dá gan kéré tó ṣe ní nánú sọ pé nítorí mi ìyá ìwọ̀n ọba rẹ̀rà

àtẹ̀lẹ́ wọn tẹ̀sán lórí tẹ̀sán ẹ̀sẹ̀ àtẹ̀sẹ̀lẹ̀ kẹta o ọlọ́run ti kí ni o lè fi wáwọ̀ sọ́gbà lùtẹ́ náà ọlọ́run ṣàṣeyẹ fún wọn lọ́wọ́. wàá ń bẹ̀rù jàm náà tó bá kọ́nà sáré ìyẹn wọ́jà àti nẹ́ẹ̀tì yẹ́pùsùn kó ní mùsùlùmí tẹ̀lé ìrìlẹ̀ ha. ó ní ibùdó tí gbogbo mùsùlùmí ti ń ṣe wàhálà lórí ẹ̀ wàá yẹ já ìdàtì kúgbọ̀rọ̀ ó sì ní wọ́n máa ń pe wọ́n lọ fún wa èèyàn kọ̀ọ̀kan ni wọ́n lọ fún lágbàáyé wọ́n lọ fún yàn nírú ẹ̀sùn yẹn lágbàáyé kò lè tó tí ni o kò lè tí wọ́n fún tí wọ́n fún aláìsẹ́ náà ní ọba of Niger ọba àwọn tí wọ́n já tí wọ́n ọ̀nà wọn wọ́n náà ọ̀nà yẹn torí àwọn àṣeyọrí ẹ̀ àmọ́ o pẹ̀lú náà ọ̀nà ni mo tí mo yàrá láwọn wà lè jẹ náà sókè tí mo yàrá láwọn òbí ni àwọn wà lè jẹ náà àdúrà yẹn ó wà available ó tẹ̀lé ká gbogbo wa ẹ bá rò pé torí pé kò tó ni ọba ọba náà sọ fún àtàkùn ọmọ Muhammad ó ní ìlú kò lè dá ìdájà ó rí ìdùnnú à ó rí ìdùnnú à mo bẹ kẹ jogún àlùjànnà yẹn ìyẹn ní pé kí ni àlùjànnà àtàwọn tọ́lọ̀ wọn dà ní ọjọ́ ìwọ̀n orí àwọn àkóńtòkù tiwa mẹ́jẹ. Wà máa Òsínú àdàbọ̀ bàbá ìjọ tó ti gba abáyé ti láyè rẹ̀ ní Ìjọ tó ti gba abáyé ti láyè rẹ̀ nínú owó lẹ́nu wa. Ẹ̀yẹ́ ń sọ ọlọ́run. Adébáyé yẹn ó gba gbogbo wa. Ẹ̀yẹ́ ń sọ ọlọ́run. Ìnáwó láwùjọ àtẹnumọ́kọ́ ọ̀rọ̀ nàbẹ́yìn nàìjíríà dúnìá pé abẹ́ ti wéra wọn ìdẹ̀ra ajé àtìlẹ́ra kí àtìlẹ́ra kì á nà gbọ́dọ̀ ọgọ́dọ̀ ọgbọ́n nínú ọgbà náà kò ṣe ti wéra wọn. torí bẹ́ẹ̀ tá a bá ní ká yára a wà rí nítorí kí la tètè fẹ́ ti wéra wọn ìyá á ṣe ní kò bá ayé ti pẹ́ sẹ́yìn ayé ti dẹ̀ra rẹ̀ wà mímọ́ ìdẹ̀ra rẹ̀ wà restricted. kò sí gbogbo sẹ́yà lè lè lórí ayé ó láàlà kọjá bí o gbọ́dọ̀ orílẹ̀-èdè tí ò sí tí ò lè ṣe tí ò sí tí ò lè lọ bí ó bá lọ nìkan yóò báyọ̀ ǹda ọ̀rọ̀ kàlìjẹ́ náà bẹ́ẹ̀ wọ́n nígbà bá sàtì fẹ́ kí ni o béèrè alànà kí wọ́n ló pé táwọn èèyàn lónìí táwọn ń fún à ń gbọ́ lábúdàlà kan tí ò pẹ́ tán lórí ẹ̀ awọ́là ẹ̀yẹ ń sọ̀rọ̀ ìnà màtà àjùnìyà àpò ayé tá a rí kọ́lí nùn mìíràn ayé olùjà ó kéré bàbá mi kàkà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí ò bá rí ẹ̀ bẹ́ẹ̀ bá kọjá sísì ní tó bá ti lé lé sísì kọjá kọjá ẹ kó túbà síwájú rẹ̀ ẹ gbé tẹ́mọ̀ àláì ẹ má pè fáìfù mọ́ ẹ gbé tẹ́mọ̀ àláì síwájú rẹ̀ kò tó bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ ni rẹ̀ yóò kábàámọ̀ àdùn wọn wá bẹ̀rẹ̀ ọba ẹni wọn máa jẹ jẹ àlọ wọn làkó máa jẹ nǹkan ní nìkan yóò fi kiri wọn padà sọ pé dókítà ní kó máa jẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ wọn rẹ láti má jẹ àwọn kan kó má jẹ ẹran kó má jẹ gbọ̀nà kó má jẹ kó má fi ẹ ẹran ó sọ̀rọ̀ sọ fún wọn pé àtòkù wọn tà fún torí ẹ̀ tí mo fẹ́ sílẹ̀ torí tèmi ọdún kéré láàrin mi alùpàdé ni ọ̀rọ̀ bí ìtumùgbé àyà ti dúnìyà nínú àkẹ́rà. Fẹ́ẹ̀fẹ́ lọ́dún sáyé torí àlùkìámà náà wọ́n lò bí bàtà ní kó bẹ́ẹ̀ ó ní kàmá màtá wòlà àyà ti dúnìyà nínú àkẹ́rà. Ìlà àlì àtúwáyé tẹ́ bá ti wé sàlùkìámà olókéré gan o.

tẹ́ ẹ bá fẹ́ mọ báyé ti kéré àtìgbẹ́lábẹ̀ ó dákẹ́ yẹn ní òkú lẹ́kọ̀ọ́ kan fọ́kẹ̀sì ẹ̀ wò fọ́kẹ̀ pàtì kọ́mi kọ́mẹ́dínẹ́t lórí wípé bóòlù ayé òkè rí pẹ̀lú àlùkè àmọ́ fọlọ́n kọ́kọ́ àmọ́ kò sí tí bá o iná náà kò nígbà dà ó ń bẹ́ ọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run ti kù á wà á ẹni tí kì í sọ̀rọ̀ fẹ́nu àyàfi tọ́ba dàda rẹ bá sọ fún ìnàlá láàyò kúrò ìpòlì àdá ọlọ́run àlá àbẹ́ǹtọ́ ṣe wọ́n oníṣe kí ni ó ní yàtọ̀ yẹn tá a bá gbà lọ́dọ̀ pé àdéhùn ọlọ́run àwọn àbẹ̀rẹ̀ rẹ yóò sì ṣe nínú kí wọ́n lọ yóò wá dà lọ́dọ̀ ọjà kí náà rò fún abẹ́bí àwọn ákìlú náà ti dúkú òtẹ̀lẹ̀ jàǹdà ẹni tí ó wà sí mẹ́tẹ̀lẹ̀ ẹ̀gbọ́ ákìlú náà ti dúkú jàǹdà ẹni tí a lè sọ pé lábù rẹ̀ ó lò ó láti ṣe mẹ́ sábẹ̀ wípé fíìlì sábà mẹ́tì dàrọ̀ yáàtì nínú àbùtẹ́lẹ̀ yà á ní kí ni a ní lẹ́wù bá a ti ní lẹ́wù láyé la ní lẹ́wù láyé ṣe náà. tare lẹ́tẹ̀ ní inú àlùjẹ́ náà bí màá ṣe bàtí dábàá àwùká máa kọ́ ọ̀rọ̀ sí náà lọ́sẹ̀. kí ló ń ṣe tó fi di pé ọ̀rọ̀ rẹ fẹ́ dàbá ìrìn ọmọ abáṣà èrè èèyàn dúdú látòjú rẹ̀. bèlà sọ pé yàrá òṣùwọ̀n wà máa àná dùnú sí bẹ̀láyè ìgbà fún ara wa wàyí yẹn tó kó lọ àyíká àbò náà bẹ̀rẹ̀ jẹ́nà òun náà ti ká wípé agbáyé ti sẹ́ àlìjẹ́nà torí kálukú wa ti sọ wípé fàmẹ́ńzú sí àárín náà gbogbo ẹni tó wà pálá tó bá rá pálá lá pọ̀ níbi kí ló pọ̀ nínú náà fàmẹ́ńzú sí àárín ẹni tó wà bá kó jèrè ọwọ́ náà kan láti là kó ọmọ náà tí bá ti là kó ọmọ náà kò sí omi jẹ lọ. ودخل الجنة هو هو الجنة فمن زوزي عن النار وأدخل الجنة ومن هو الجنة القلب فقد فاز irú ẹni bẹ́ẹ̀ tó ní jèrè bàbá bẹ́ẹ̀ nínú jèrè ẹ̀kọ́ bàbá bẹ́ẹ̀ nínú jèrè ẹni tó kú sórí Islam wàhálà àríjọ wà lórí ìyẹnu ọlọ́run wàhálà àríjọ nàbí ìjìnà Muhammad tó kú lórí ìwádìí ọdún òṣìṣẹ́ ọlọ́run ti

òtó gàdù nínú ẹ̀ bàbá bàbá dẹ́nà wọ́n ní òṣèlú ni kò sárúgbó dẹ́nà arúgbó wà ń òkúrò náà ń ẹlẹ́ẹ̀kejì ni kò lépo kò lépo na àmọ́ náà dẹ́nà lábẹ́tàtà wà ìlà sínú àgbà yìí gbogbo àwọn pátápátá fọ́tì ìyẹn ni pé kò ní rárá wa gbogbo wa ẹlẹ́yin ojú ó kọjá pé yóò kú èlé ń dá ń bẹ̀ ẹ̀yà ó sìn ọlọ́run ìyẹn ní ṣe àjẹmọ̀sáárì táǹtì wàhálà lórí ẹ̀ táǹgbà ọ̀rọ̀ táǹtì bí tanú káfí ilé ronú dáadáa nọ́ọ̀tì kọ́lé ìran ẹjẹ́ ti sùúrù díẹ̀ ó sùúrù káfí ó ní kó ya káfí ronú pé ẹjẹ́ kó tó bá torí ìyẹn rẹ́ni ẹni ó rí mílíkì táwọn èèyàn sọ ọ̀rọ̀ abẹ lórí ikú àbí tí òun jẹ máa mú bá máa jẹ ìgbà máa ń bẹ wọn kò ń báyìí èèyàn wà máa ni kò ní lè jẹ orí lè jẹ máa sọ fún yẹn pé ó sọ fún wọ́n jọ ń ṣe lọ́pọ̀ sí ìfún wa pé jẹ́ bàbá kúrò láyé dáhùn yóò bàbá sọ fún káwọn ọmọ rẹ̀ rìn báyìí ti wọlé kàwé tó bẹ̀rẹ̀ kí là á sì. kò wá yẹ kòkò tí tó ń wọlé náà ti sìn ẹ dákun kí làwọn èèyàn ń wá wájú ọlọ́run sí i. yẹ́sù àǹtà wọ́n wá gbangba wájú ọlọ́run ọba wọn wùláìkà onígbà wọn yẹn wọ̀yẹ́ tó bá wúlò bẹ̀rẹ̀ àtẹ̀lẹ̀ tó fẹ́ yà wùláìkà láwọn ọkọ̀ bàjá àwọn kan ni wọ́n mi lẹ́gbẹ̀ẹ́ jàǹdà ẹ̀tọ́ ọgbà tẹ́lẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ sọ́lá ti dára náà bàbá wọn wọ́n ọmọ wọn àwọn wọn wọ́n láti àwọn wọ́n mọ̀lá àwọ̀ àwọn ètò yẹn wọ́n kọ́ yẹn ẹni nù wọn wọ́n ìdánilẹ́nu.

tó ń dá àtẹ́kí ni a sì sùúrù fàmílì máa ọkùnrin gbà wọ́n wá bá àtẹ́ ìṣe sùúrù láyé lónìí wọ́n lè máa fi àjẹyàn lónìí bẹ́ẹ̀ tó sì yà jẹ ìlànà ọmọ rọ̀bá àti lòsọ̀kan aláìsàn yìí náà ẹ̀ pọ̀ wọ́n jẹ ìlànà gidigidi mọ́rùn wọ́n wọ nínú ọ̀rọ̀ ọ̀sán ní mọ́kà wọ́n ní ọ̀fun ní ìlà ní ìlà Muhammad adẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kọ́ sẹ́kẹ̀rì sọ́lá Muhammad ní sẹ́kẹ̀rì láyé ó padà pé sẹ́lẹ̀ ìtàkùn ọ̀nà láti sọ pé ahad ahad fardu sọ́ọ̀tì ó fi sọ pé àlóhùn òun ni torí sẹ́yìn kan wá ipò wọ́n ti sàlẹ̀ kí á máa rẹ̀ ipò tí ò tàbí political appointment political seat tọ́lá pé òun yẹ sínú ayé wọ́n torí ẹ̀ wọ́n anna Rasulullahi sallallahu alaihi wasallam olóṣìṣẹ́ ọlọ́run sí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá olóṣọ yìí pé mọ̀nìkáàfà àtìlẹ́yìn gbogbo ẹni tí bá ń kọ́ra àti wọn náà àti tí bẹ́ẹ̀ kòtò wọn lè jẹ́nu àbáyé àtìlẹ́yìn ó tẹ pàmẹ́sẹ̀ o ó tẹ tẹ̀ mẹ́rin o wọ́n ti máa ná nínú tẹ̀sí kí ni o nínú tẹ̀sẹ̀ ẹ̀rọ ìsìn ọlọ́run nínú ìṣe àjẹrò tó máa dẹ́rù bà ní láti lọ sí wọ́n tó kí èrò rẹ̀ bàbá náà fún yẹn ní years in prison ọlọ́mọdé ọ̀sán orí ilé òun kí ni ọ̀sẹ̀ tí ó padà jáde tó bá tó pọ̀ ọdún tí ó ti di tí ó padà sí tọ́lọ̀ bá lóye náà bẹ̀ kí débi kàlùdẹ́nà kó ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ bọ́bá bá jọ ọ̀nà fún yà ìbànújẹ́ gbére ni o tí ò sí dùnú lẹ́yìn rẹ̀ lọ́mọ́sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ lọ torí ṣe ni máa bà فأتى بملك الموت يوم القيامة فوضع بين الجنة والنار ọlọ́run ní tó ọzọ ti jáde jẹ́ lọ́wọ́ jáde kìámà ẹ lọ mú màláìka fún wa ẹ wá tó bẹ́ẹ̀ni àlìjánẹ́tì wà náà láàrin ọmọ náà tọ́ba àlìjánà kálukú wá ti wà láyé káwa ní àlìjánà káwa ń gbádùn. fanáàtẹ̀ múnàjì olùpèsè wà máa pèsè yà á lọ́ni jánẹ́ kùlùmù là máa tàbá àtẹ̀yẹ̀wò ẹ máa tẹ́gbẹ́rẹ́ kò sí kú máa ti pa sí máa pa yín. fàyẹ̀ dáàbò fẹ́rẹ̀ hàn àlàǹfààní. إذن ni wọ́n وعلى النار هدنا على wàhálà nàárọ̀ اللهم يسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل اللهم نسألك الفردوس الأعلى اللهم نسألك الفردوس الأعلى اللهم نسألك الفردوس الأعلى اللهم نجنا من عذابك يوم تبعث عبادك يا رب العالمين قوموا إلى صلاتكم يرحمكم الله